sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé anábì àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tó ń tẹ ìlànà ìlànà anábì títí ó fi di ọjọ́ ìgbìndà kìyàmà abẹ́ọ́lá kò fi kẹ́yì kò fi kárí gbogbo wọn náà wàwá tí aláǹfààní láti gbọ́ra wa akíra kúlùkúlù wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh eléyìí ni tíra usulu sunna lil imami abdullah ahmed bin hanbal أحمد بن محمد بن حنبل رحمه الله تعالى تراوتي عن باكي كارلو تيور كورنجة أصول السنة نبتي أكالوني آه، شيخني إمام أحمد وني والإيمان أن المسيح دجال خارج مكتوب بين عينيه كافر والأحاديث الذي جاءت فيه والإيمان بأن ذلك كائن وأن عيسى ابن مريم ينزل ويقتله بباب لد إمام أحمد عليه رحمة الله gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé tíra tí a ń kà yìí tíra tó fi ń ṣàlàyé nípa nǹkan tí ó ní ṣe pẹ̀lú àwọn nǹkan ìpìnlẹ̀ yẹni pé fọ́ndámẹ́ntà nínú àdìsọ́kàn mùsùlùmí wọ́n ń ṣe àwọn àlàyé pé àwọn oríṣiríṣi àwọn nǹkan táwọn ń kà yìí mùsùlùmí gbọdọ̀ gbàgbọ́ tó bá ní pé èèyàn gba nǹkan gbọ́ òun náà ni kí nǹkan yẹn kí ó wà nínú ẹ̀mí èèyàn bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ ní àbí nǹkan tí ó padà ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú tí ń jẹ́ ohun tó pamá mùsùlùmí gbọdọ̀ ní ìgbàgbọ́ sí tó bá ti jẹ́ pé nǹkan yẹn ó fẹsẹ̀ múlẹ̀ látinú al-Qur'an àbí ó fẹsẹ̀ múlẹ̀ nínú hadith annabi sallallahu alaihi wasallam mùsùlùmí gbọ́dọ̀ dí sẹ́mi ó gbọ́dọ̀ gbà pé ó ṣe lè òkórí ni tíra tí a ń ka yìí tí ń jẹ́ usulu sunna lil ahmed wọ́n ti kọ́ yẹni pé tíra yẹn wọ́n ti ṣe láti bí ó ti lé ní 1200 years báyìí tí imam ahmed tí wọ́n ti kọ́ kalẹ̀ sọ́sìmọ̀ pé ìjírà Nabi sallallahu alaihi wasallam àti ikú rẹ̀ wọ́n sẹ́ dì nǹkan bí 1400 ní báyìí ó lé 1438 báyìí tọ́ ó mì pé tíra tí a ń kà yìí kò pẹ́ púpọ̀ rárá lẹ́yìn ìgbà tí anábì sallallahu alaihi tó jáde láyé ní pé kẹbí ọgọ́rùn kejì ọdún náà ni ọgọ́rùn kejì ọdún ọgọ́rùn méjì náà ni wọ́n fi jìnà síra pẹ̀lú ikú anábì sallallahu ìlànà tí ó ń jẹ́ ìlànà gangan yàtọ̀ sí àwọn oríṣiríṣi nǹkan tó padà ráríwọ àárín ìgbàgbọ́ àwọn mùsùlùmí nínú tí wọ́n bẹ́ jí ṣe lálàyé fún wa pé agbọ́dọ̀ gbàgbọ́ lónìí tí nǹkan yọ padà ṣẹlẹ̀ òun náà ni nǹkan kan nínú àwọn nǹkan tó ní ń ṣe pẹ̀lú àṣírọ́tò sáà àwọn nǹkan àpẹẹrẹ táàfin mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ o ṣéèkì ní wal iman kí o tún ní ìgbàgbọ́ annalmasiha dajjal kharijun ipe ẹni tí wọ́n ń pè ní masihu dajjal kharijun yóò padà dé yóò jáde maktubun bayna aynayhi kafirun ṣéèkì wà rọra ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ní ṣókí ipe kọ́dà agbọ́dọ̀ gbà ipe Masihu Dajjal yìí wọ́n kọ́ sí ojú rẹ̀ káfírùn bí kìfìrí lélẹ́yìn kìfìrí ẹni tí ọkọ̀tọ̀ lọ́run wal ahadithu alladhi bákanáà a ní ìgbàgbọ́ sí àwọn hadisi tó wá tó pọ̀ rẹ̀kẹtẹ nípa ọ̀rọ̀ Masih Dajjal Sheikh wani wal iman bi anna dhalika ka'in ìyẹn sì gbọ́dọ̀ nígbàgbọ́ ipe tí a ń sọ nípa ọ̀rọ̀ Masih Dajjal yìí nǹkan tí ó ṣẹlẹ̀ ni fayaqtuluhu bèbáàbè lótín ipé anábì Ìsá òun náà yóò padà sọ̀kalẹ̀ wá sí orílẹ̀ ayé fayaqtulu òun ni ó wà pa Masih Dajjal bèbáàbè lótín níbi ojú ọ̀nà ibi kan tí wọ́n pè ní lód gbogbo tí Imam Ahmad tí wọ́n sọ yìí nǹkan tó ṣe pé ọ wà nínú hadith annabi sallallahu alaihi wasallam ni síwájú kí tó dédí àwọn hadith yẹn kí ní jẹ́ almasihu dajjal almasihu dajjal òun náà ni ó jẹ́ ọkùnrin kan nínú àwọn àwọn agbára tó ṣe pé agbára yẹn kò sí fúrú ẹnìkankan ẹnìkankan ní irú agbára rẹ̀ rí ọlọ́run ọba ó ń ṣe màsíhù dàjálù yìí kó jẹ́ àdánwò láńlá kó jẹ́ àdánwò láńlá fún imani àwọn èèyàn annabi sallallahu alaihi wasallam aṣọ wa ó sì fú wa ipe tí ń jẹ́ Masihi Dajjal yìí ń e bọ̀ wáyé o ń e bọ̀ wáyé yóò sì ṣẹlẹ̀ so a sì gbọdọ̀ a sì gbọdọ̀ tako sòkọ́dà a gbọdọ̀ sọ a ṣe nígbàgbọ́ sílú eléyìí kọ́dà kò gbọdọ̀ rú yẹ́lẹ́mìíyàn ipe nǹkan yìí so anábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé Masihu Dajjal yìí nípa gbogbo àwọn bí ẹ̀dá rẹ̀ ó ṣe rí ṣùgbọ́kaná bí àwọn nǹkan tí ó gbéyẹ̀wò tí ó ṣe láyé tí ó fi dá fìtínà kalẹ̀ sànẹ́bì sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ ṣùgbọ́kaná ó ṣàlàyé bí ìgbésí ayé rẹ̀ bí ó ṣe rí ṣùgbọ́kaná bí ikú rẹ̀ bí ó ṣe wáyé so mùsùlùmí gbọdọ̀ nígbàgbọ́ sí eléyìí kò sì gbọ́dọ̀ ṣe méjì lérí rẹ̀ ẹlòmí lè máa fún ara ní wàhálà wípé ọ̀rọ̀ Masiihu Dajjal tẹ́ ń sọ yìí níbo ló wà nínú Al-Qur'an gangan níbo ló wà nínú Al-Qur'an nǹkan tí ẹ̀lẹ́ ṣe lálàyé fún ẹni ni pé àwọn nǹkan pọ̀ rẹ̀kẹtẹ tó rí nínú alukur'an tó sì ń ṣe lẹ́sìn lápòjúwe òun kí àyílà ní mẹ́rin òun kálásárì ní mẹ́rin òun kí mọ́gọ́rọ̀bù ní mẹ́ta òun kí ìṣáyì ní mẹ́rin òun kí àsùbà ní méjì ó lè rí nínú alukur'an ibi tó ti rí ìkí àyílà ní mẹ́rin àkálásárì ní mẹ́rin àwọn àsìkò òun àti àwọn iye tá à ń kí ní àwọn ìrun kọ̀ọ̀kan ibẹ̀ náà ni ọ̀rọ̀ Masihu Dajjal ibẹ̀ náà ló wà ẹni pé nínú àwọn hadith Nabi sallallahu alaihi wasallam so bá kan náà tó bí irú mùsùlùmí tí bá ń takò ipé ń nínú Al-Qur'an ọ̀rọ̀ Masihu Dajjal torí ìṣòro oríṣiríṣi iná làwọn èèyàn kúra wọn sí tí ẹ bá ti ṣe tán tó ní sallallahu alaihi wasallam gbé òun ò sì fẹ́ ní ìgbàgbọ́ irú ìgbàgbọ́ táwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n ní so yóò wá bẹ̀rẹ̀ sí máa fìtínà ara rẹ̀ tẹ́ bá ń gbọ́ ẹlòmíì ó lè ní ẹ̀ Masihu Dajjal kò sí Ọ ní ìgbàgbọ́ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá lọ òun ni kíyàn ní pé mi ò ní ìgbàgbọ́ nípa pé Masihu Dajjal ń bẹ torí pé mi ò rí nu Qur'an ẹtún bí ẹniyẹn ipé sí máa ń sọdún àwẹ̀ sí máa ń sọdún léyà bí kìí ṣe bóyá ní pé níbi tí ọ̀rọ̀ Masihu Dajjal yìí wà gangan yẹni pé nínú hadith níbẹ̀ náà ni ọ̀rọ̀ ọdún léyà àti àwẹ̀ wà so ní pé ìgbàgbọ́ nípa Masihu Dajjal inú nǹkan tí imani àti ó fi pé ni yẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí kọ́dà bí ó bá ti ìṣẹ̀lẹ̀ yẹn gbà pé nǹkan yìí ní tí ó padà ṣẹlẹ̀ ni tó bá ní torí kí torí pé Annabi sallallahu alaihi wasallam òun ló ṣàlàyé rẹ̀ fún wa almasihu dajjal tó bá ní almasih ìtumọ̀ rẹ̀ àwọn àfáà fún ní oríṣiríṣi سمي بالمسيح لأنه يمسح الأرض ويسير فيها كلها àwọn apá kan ní pé tó fi ń jẹ́ Masih òun ni pé tó rí pé kí ni gbogbo ilẹ̀ ayé yìí náà lẹ́sẹ̀ rẹ̀ ọ̀tẹ̀ mana masaha yẹni pé yóò fi ẹsẹ̀ tẹ gbogbo orílẹ̀ ayé yìí kò ní síbi tí ẹsẹ̀ rò ní ká tí ò ní dé gbogbo wọ́ọ̀dù wakil wọ́n tún ní ìtumọ̀ mí tó wà fún masih òun náà ni lẹ́annáwó mamso olàhẹ́ni yìí sọ̀rọ̀ wọ́n torí pé ojú rẹ̀ ojú kò ní lójú kan ojú ẹgbẹ́ òsì kò ní ní sọ ìtumọ̀ méjì tí àwọn àfá fún ìtumọ̀ orúkọ rẹ̀ tí ń jẹ́nu pé masih ad-dajjal al-masih ad-dajjal ṣe pé masihu so masihu tí ẹ kìí ṣe masihu títí ad-dajjal yìí tamani ad-dajjal ìtumọ̀ rẹ̀ ni pé ma ń ro irọ́ yóò pa yóò rí yóò ro irọ́ yóò sì yí gẹ́gẹ́ bí òdodo fẹ́yàn náà tó má pèyàn ní dajjal kìí pe eni ẹni kìí sí kí màá síhù yé nìkan náà lè pè ní dajjal tí yẹn bá wà tó yẹ pé máa ń tan àwọn èèyàn tó gbé irọ́ lọ́wọ́ tí sì ń pè lúdú fáwọn èèyàn dajjal tí pé irọ́ ló gbé lọ́wọ́ tí sì ń pè lódò fáwọn èèyàn tí sì ń tan àwọn èèyàn pẹ̀lú ẹnu lọ́dọ̀ ni àbí pẹ̀lú nǹkan kan ni táyà náà wà ń rí irọ́ yẹn sí òdodo yẹn lè sọ pé irú ẹni yẹn dàjáàlì ni wọ̀ yìí tí anábi jẹ́ kó yí wa pé nínú àwọn fitna yẹni pé wàhálà tí ó ṣẹlẹ̀ nígbàtí ìparẹ́ ayé tó bá súnmọ́ náà ni Masihu Dajjal wà fitna tó lágbára jù lórílẹ̀ ayé torítà bá ń sọ pé fitna ṣẹlẹ̀ fitna tó bá ti pé yóò bá mọ́ tọ́ọ̀ṣì yóò mọ́ fọwọ́ kan ìgbàgbọ́ mùsùlùmí fitna tó lágbára jù nù inú hadithi Umran ibn Hussein radiyallahu anhu ó ní pé anabi sallallahu alaihi wasallam ó sọ fún pé ma bayna khalqi adam ila qiyami sa'a khalqun akbar min dajjal wa fi riwayatin khalqun akbar aw amrun akbar min dajjal anabi sallallahu alaihi wasallam imran bin hussein olóhun gbọ́lọ́dọ̀ anabi anabi sọ fún pé láti jọ tọ́lọ́run ti dá náàbì adam títí tí ayé ó fi parẹ́ kò ní sí fìtínà kan tó lágbára tí ó tó ọ̀rọ̀ ti Masihu Dajjal yìí yẹni pé fìtínà tí ó lágbára jù òun náà ni ọ̀rọ̀ Masihu Dajjal Nuwas bin Sam'an òun náà tó sọ pé òun gbọ́ látọ̀dọ̀ annabi sallallahu bóyá nábi ní ghayra dajjal akhwafani alaykum bi an yakhruja wa ana fikum fa ana hajijuhu dunakum fa in yakhruj wa lastu fikum فامرؤ حجيج نفسه والله خليفة على كل مسلم النبي صلى الله عليه وسلم ẹ̀rù Masih Dajjal ó ń bá النبي صلى الله عليه وسلم débi pé ànábì ní pé tí ẹ bá ń ṣe ẹ́ pé dàjáàlù ti rí yìí ah ẹ̀rù rẹ̀ máa bà mí púpọ̀ fún yín o nígbà tó bá jáde wà ana fikum tó bá ṣe pé mo bá wà láàrin yín nígbà yẹn tó fi jáde fa ana hajiju èmi níbà yẹn kápá rẹ̀ yẹn ni pé yín fún yín ní àwọn kan fi kápá rẹ̀ ànábì wá ní wa in yakhruj wa lastu fikum tí masihu dajjali bá wá dé tí ń sí láàrin yí má anábi ni famurun hajjijo nafsihi ń kálukú òun ní ọwà bí bá ṣe yọra rẹ̀ o bí bá ṣe kúra rẹ̀ yọ anábi wá ní wallahu khalifati ala kulli muslimin a mọ́ fọ́lọ́n wọn bá mo fi sọ gbogbo àwọn musulmi kó bá mú tó di pé yóò jáde ẹ̀hìn kí tó kò níbi hadista kàtẹ́ yìí tánàbí ni tí n bá ń bẹ láàrin yí ìmì ní dùn fún yí tí ma fi lọ́kàn balẹ̀ ìmú yí dúró àmọ́ tí n bá sí máa ń kálukú ní ọmọ ẹgbẹ́ bá ṣe yẹjú ọ̀rọ̀ ara rẹ̀ ọ àdísìyàn tó mọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam gàgà ń gọ́ ọmọ gbà tí yẹn tí ó wáyé ẹ̀rìkan yìí sọ pé nínú àwọn àpẹẹrẹ píparí ayé ni Masihud Dajjal so bákan náà Nabi sallallahu alaihi wasallam tó wá sọ níbòmí ìpéṣẹ́ rí ara àmì píparí ayé òun ni ìgbà tọ́lọ́wọ́ bá gbé èmì ànábì dìde ipé ńgbà tí èmì ànábì fi dá ìtọ́lọ́n ti gbé mi dìde òun àpẹẹrẹ pé anabi sallallahu alaihi wasallam láti 1438 years tánàbí ti jíṣẹ́ to ti kó ti lọ so wá wo dùnnínà báyìí nìsìn ó mi pé tí wọ́n sọ pé ìrọ̀lẹ́ ayé là ń lò òdòdó ni táwọn èèyàn bá wí bẹ́ẹ̀ torí pé anábì gan ti jí kó yé wa ọ̀rọ̀ yẹn bá ìsìn mu anábì jí kó yé pé òun gangan ni anábì àsìkò ìrọ̀lẹ́ ayé irú ẹ̀nà ni wọ́n sọ pé dàjálì yìí ó lè ṣe é ṣe kí n wà láyé kó dé èmi ní mọ̀ mímà ṣe kó yí ọlọ́wọ́ rẹ̀ boliwa mọ́ sí má kó dé ọlọ́run ní ọba mi mójútó yín tó túnmọ̀ sí pà nẹ́bí sallallahu alaihi wasallam gan kò mọ̀ pàtó ìgbà tí ní kíníkà lòun predict pé yóò ṣẹlẹ̀ àbí nǹkan kan ṣẹlẹ̀ nígbà báyìí lásìkò báyìí mùsùlùmí tí rẹ̀ bá pé lójú kó yí pé òkúrọ́ ni ọ́ tó wọ́n sọ pé kí ní jẹ́ kòkòrọ́ ni ọ́ irú àwọn hadisi ilẹ̀ yóò fìmọ̀ jí kọ́ mọ̀ pé òkúrọ́ ni ọ́ ọ̀ sátọ́ ànábì kò gbọdọ̀ dáhùn kóhun so irú eléyìí náà ni mùsùlùmí ó fi máa bọ́ lọ́wọ́ àwọn ìtànjẹ àtàwọn wàhálà tí àwọn èèyàn ń kóra wọn sínú gbèsè ayé àwọn kankan ṣẹlẹ̀ kó tó di pé Masih yen ni pé o Dajjal kó tó di pé yóò jáde Abu Umama albáhílì radiyallahu anhu ó ní annabi sallallahu alaihi wasallam lánàbí sọ pé inna qabla khuruji Dajjal ثلاث سنوات شداد يصيب الناس فيها الجوع شديد anábi ní síwájú kó tó di pé Masihu Dajjal yóò jáde àwọn ọdún mẹ́ta kan síwájú kó tó jáde wàhálà ò ní agbára ń bẹ tó ṣe pé àwọn ibi tó ní agbára náà ni ọmọ pa gbogbo èèyàn nígbà wọn torí kí ni ó ṣẹlẹ̀ ya'muru Allahu ta'ala aw an tahbisa thulutha matariha ọlọ́wọ́n sọ fún ilẹ̀ àbí sánmà ọlọ́wọ́n sọ fún sánmà ipé ìwọ sánmà ma rọ òjò má sí kọ́kọ́ mú òjò yẹn ni pé tó a òjò bá máa ń rọ̀ tí gan yóò ní kọ́kọ́kọ́ rọ̀ ní kó nínú mẹ́ta rẹ̀ dínkù òjò yẹn ò ní rọ̀ náà màmá yọ 2 over 3 náà one over three ọlọ́wọ́ kọ́ mú sọwọ́ náà lọ́dún àkọ́kọ́ àwọn yọ́mọ̀ parí pé ah, òjò yóò rọ̀ tó bí ṣe mọ́ tẹ́lẹ̀ ọlọ́dún àkọ́kọ́ náà ní ọdún yẹn náà wa ya'muru al-arda bi an tahbudha thulutha matariha tilka al-matar pé tó bá tó yóò tún wá sọ fún ilẹ̀ náà kí lẹ́lẹ́ náà kóhun náà kọ́ tún gbé irúgbìn jáde tó bá tó yá ọlọ́run tó ní pé òjò títú ma tó ń rọ̀ yóò tún ní tó bá kejì yóò tún ní kí sólò sẹ́yì yẹn ni pé 2 over 3 ìdá méjì nínú ìdá mẹ́ta náà lọ́jọ́ yẹn ni ò tún ní fi rọ̀ tó bá di ọdún ọlọ́run ní wà ní sí òjò ma kọ́dà wà látàkùtùn kọ́tùrẹ̀tàn anábi ní òjò kan ò ní kan yóò wá sọ fún ilẹ̀lẹ̀ náà ní gbogbo àwọn omi tí ń sun mù lẹ́lẹ̀ àbí àwọn irúgbìn tí ó yọ lẹ́lẹ̀ náà nǹkan kan ní yọ mọ́ nǹkan

فبما يعيش الناس في ذلك الزمان باولا يوشوا ما سمي نيغبا يي kíni ó ma mú àwọn èèyàn semi nígbà àwọn ẹni kí làwọn èèyàn máa jẹ kí làwọn èèyàn máa jẹ Ànábì sallallahu alaihi wasallam ó ní qala at-tahlilu jẹ́ olùgbàgbọ́ ngba yẹn wọ́n máa ṣe Allahu Akbar wọ́n máa ṣe la ilaha illallah wọ́n máa ṣe ni ó so in tí ó ṣẹlẹ̀ tí o lágbára tí ó máa ṣẹlẹ̀ lélẹ́yìí lẹ́yìn ìgbà ina ni Masihu Dajjal ní Toba ni òun lọ́lọ́run tó ń fi àjẹ́ yìí sọ àyà náà ni ẹ̀ yúnikẹ́ filima òjò tí ó rọ̀ látọ̀dún mẹ́ta èmi ni mo mú dúó ọya kójú náà bẹ̀rẹ̀ kọ máa rọ̀ nísìn nǹkan tí ó wù látọ̀dún mẹ́ta kọ bẹ̀rẹ̀ sí ni wù láti sìn gbogbo nǹkan sì máa wù gbogbo tí ń jẹ́ dábà àwọn ti kú gbọmọ̀lú ti kú ti kú gbogbo ebi so yóò wà ní ọya ní àti inú lẹ́lẹ̀ kí gbogbo àwọn ewúrẹ́ tó ń kọmọ jáde àwọn àgbò tó ń kọmọ jáde màálù tó ń kọmọ jáde àwọn kómi tó ń kọmọ jáde àwọn yọba máa jẹ́ bẹ̀rẹ̀ bàbá so pé fìtínà lálàlẹ́lẹ́ yìí ọmọ ogun lágbàjá wà láàwó burúkú bẹ ní ọwọ́ rẹ̀ gbogbo ààbò ah, tó bá ní alọ́lá ń lọ kò sí nírìn kankan jẹ́ ní owó rẹ̀ kọ́dà àwọn ẹlòmí ń tẹ̀lé lómi kìtà ń pè ní ọlọ́run tó ké gbogbo ìròyìn ọlọ́run náà wọ́n gbé fún tẹ́ bá wá bí pé kí ní rí ń jẹ́ bẹ́ẹ̀ kò rí nǹkan kan jẹ lọ́dọ̀ rẹ̀ ògédé pé lágbàjá ó ní owó lọ́wọ́ pàtàkì jùlọ àwọn tó bá tẹ̀ jẹ́ bí àwọn àfáà àbáwọn onísúfì ẹ̀rọ àwọn mí lọ́dọ̀ tó ipé tó bá ti di kò rí nǹkan kan jẹ kò rí àǹfàní kankan lọ́dọ̀ rẹ̀ ń jẹ yálàyáyà àwọn yóò sì mọ́ ní ah, àwọn bàbá náà ni àwọn ẹni táwà nínú àwọn lẹ́lòmí o ògede kó sáti rí pé tọ́rọ kọ́bọ̀ ń bẹ lọ́wọ́ ẹniyẹn sùkátẹ̀ wá tó sọ pé ẹwùrún báyàn sí ń di ẹrú fún yàn látara owó ká tó wá sọ pé ẹni tó ṣe pé gbogbo nǹkan ti kú tán gbogbo kò sí ó jù látọdún mẹ́ta so ẹlòmí lásán ẹnu lásán ní ọkàn sí fún ìyàn ẹnu yóò sì mọ̀ pàwọn èèyàn kí pẹ̀lú ẹnu lásán ó lè pẹ́ra rẹ̀ pé ọ̀fẹ́sì fún òsìwà ìwọ̀n nínú kàlẹ́ kò ní dánkàlẹ́ kankan wọ lójú wọn wọ́n sì mọ̀ tẹ̀lé kí so ká tó wálẹ̀ ní tó tẹ̀ wá dán kan wù sámsámsámsám so irú àwọn nǹkan yìí iná ni sallallahu alaihi wasallam ló fi sọ pé fìtínà rẹ̀ pé á ah, fìtínà tó lágbára rẹ̀ torí gbà yẹn gbogbo àwọn èèyàn wọn wà kú ní ẹrù ọlọ́run omi kí gbogbo èèyàn ó di kèfèrí anábi ní sàlàyé rẹ̀ pé tẹ́ bá rí ẹn tó bá jẹ́ mùsùlùmí yóò mọ̀ lójú rẹ̀ báyìí tí wọ́n kọ́ sí pé káfẹ́r kèfèrí gbé káfàrà so bákan lára tí mọ̀sí ọ̀rẹ̀ jẹ́ fìtínà rẹ̀ tí ó tún dánwò òun ni pé yóò ní iná yóò sì tún ní àlìjánà anabi sallallahu alaihi wasallam udaifata bin yamani radiyallahu anhu kunu ni anabi sallallahu alaihi wasallam sọ fún pé ipe ma ahu jannatu wa nar ipe se ri masihu dajali yi oni na o su ni aljanna yẹn ni pé en tó bá nta koko won ni gba yo si ni o ya yin ju o sínú na ni en te te ko tèmi nu e ko tèmi Ọlọ́hun anabi sallallahu alaihi wasallam wá ní ama ونار فنار جنة وجنة نار Ànábì ní ẹn tó bá ní kó tẹ̀lé un gbé ma wà aljanna lọ ẹniyàn iná ní ọ̀padà já sí fún ẹn tó bá ní ọkọ̀ tó ń òun ojú sínú náà yọ padà wá bọ́ sínú aljanna ní yọ padà wá já sí fún ara ń tí Masihu Dajjal fìtínà tí ó tó dánwò ní pé yuhyi wa yumit yuhyi al-mauta òkú tó ti kú yóò ní kó dìde yóò pa ẹni tí yóò pa èèyàn yóò ìsún yé èèyàn báyìí so anábi sallallahu alaihi wasallam ó ní masih ó ní yóò sọ fún arákùnrin kẹrin kí nígbàtí máa ń display tí ń pèrà rẹ̀ lọ́lọ́run táwọn èèyàn ti gbà fún lọ́rẹ́kẹtẹ anábi sallallahu alaihi wasallam ní pé ẹnìkan wà jáde yóò wà tako ni yóò wá ní àrọ̀ ah, ait in ba estu lẹ́kẹ́ abag yóò wá sọ fẹ́ nìyẹn pé ọ fẹ́ gbà fún mi àbí bàbá rẹ tó ti kú tipẹ́tipẹ́ sí ń sọ fún ẹbí kó dìde kí n jí fún ọ báyìí ní bàbá rẹ tó ti kú wà ummak ìyá rẹ tó ti kú náà yìí jí fún ọ atashhadu anni rabbuk so gbà pé mi lọ́lọ́run rẹ ti bá sí ìyẹn fún ọ fayaqul na'am <coughs> lárúbáwọn yọ̀dà ló kò yá bẹ̀ẹ̀ ni wọ́n ni fayatamathalu lahu shaitan fi surati abihi wa ummihi fayaqulani ya bunayya attabi'hu fa innahu rabbuk <laughs> lárúbáwọn tó bá tẹ́ni ẹ bá jáde sí tó bá wọ́n ní ipi àní ọya gbéyà mi dìde àti bàbá mi tó ti kú yóò sọ pé yáà ìyá alágbájá ń dé bàbá rẹ̀ ń dé mi tó bá kú sí mọ́ bọ̀wáyà yìí àwọn méjèèjì ó anábi wá tó àṣírí rẹ̀ pé yàtẹ̀ mẹ́sẹ̀lẹ̀ ó ṣètàn ṣètàn ní ọ̀rọ̀ lè gbé àwọ̀ yáyẹ àti bàbá wọn wá àwọn àlìjànú wọn ó sì gbé àwọ̀ so àlìjànú wọn wá gẹ́gẹ́ bí bàbá wọn gangan àlìjànú yàwọn wá sọ pé yá bunayya ọmọ mi fa inna rabbuka ọlọ́run rẹ̀ nù òun so kí o fi

àlìjànú ni wọ́n máa ń lò náà lànàbí tó àṣírí wọn fún ayé ayé àlìjànú náà lọ lè ṣe àwọn iṣẹ́ yẹn wá fún wọn so ó sì máa rí pé nǹkan tí ń ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yìn sinimá bákanáà Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní ká Nabi sallallahu anábìnrin tó bá tó dásìkò kan tí masíhù bá ń bẹ láyé wọn ẹni pé masíhù dajjal arákùnrin kan wà jáde sí anábìnrin huwa khairun nas pé á ah, èyàn gidi lẹ́ni yẹn òun ló dáa jù ní àsìkò yẹn yẹn ni pé imani ń bẹ lára rẹ̀ fayakul òun wà kọjú sí dajjal sí masíhù dajjal yóò ni ashadu annaka dajjal ó tó ni mo gbà pé òkúrọ dajjal kan wí ni wọ̀nyí الذي حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثه تنبي صلى الله عليه وسلم ويقول دجال للناس الذين معه أرأيت من قتلت هذا دجال وصفام يقول أراكم اليوم وأرأي تنباني كو كوني سنكو تنباتوني كو تنجي قدانكو هل تكون في الأمر ما هل تشكون في الأمر سي أتماي ṣe yè méjì lérí ọ̀rọ̀ mi pé èmi lọ́lọ́run so o mi pé tí ẹniyàn bá ti sọ̀rọ̀ iye méjì ó ti dí ẹ̀mí àwọn èèyàn tó ẹniyàn ó jáde yọ́ tako so dàjá ló ti wá mọ̀ pé á ah, kí ní ti fẹ́ kó ìbí sọ́rọ̀ àwọn èèyàn wọn náà wà tó ń gbìyànjú pé bòlù mú ṣe dá ẹ̀mí àwọn èèyàn padà sọ́dọ̀ yóò wà níṣẹ́ tí ń bá mi jiyàn gẹ́gẹ́ yìí ń kọ́ tí ń bá dàn kan wù lára rẹ̀ kọ́ màá ní kó kú yóò tún jí kí lẹ́fẹ́ sọ sí ṣẹ́mọ̀ tún ṣe méjì lérí ọ̀rọ̀ mi a gbogbo wọn ni pé láàrá tó bá pa tó sì tó jí àgbà pé ọ̀rọ̀lọ́run lóòtọ́ fàyàkùtúlù wọn tó mẹ́ yòye yóò sì ní kẹ́ni èèyàn ó kú ẹni yóò sì lọlẹ̀ bẹ́ẹ̀ yóò sì kú náà ń pè ní pé èèyàn jẹ́ ni ọlọ́run ìjẹ́ ni ọlọ́run kọ́ ìjẹ́ ọ̀tọ̀ ọlọ́run tààrà gan ni káyọ ọmọ ní àwọn ẹni ọlọ́run wọ́n lè ní ọmọ kú ní sí wọ́n sì ní kí ọmọ kú yóò sì máa kú à ẹni ọlọ́run kọ́ wọn ẹni èṣù ọ̀tọ̀ ọlọ́run gbánu ọ̀tọ̀ ọlọ́run ẹwù mọ̀ sí Dajjal ara tí ó ṣe nù yóò sọ pé akẹni yóò kú tó bọ́yá ní kátó pó ti ní ni so gbogbo ẹ̀ náà ó ní ṣe

yóò pín ẹni yẹn sí ọ̀nà méjì báyìí tẹ́rì pé àà ah, rí lọ́lọ́ ara lọ́nà lọ́tọ̀ yẹn ni ti kú yányán o lẹ́yìn ìgbà wọn yóò wà tó ní yóò wà tó mú ẹni yẹn yóò tó wà ní kó dìde so tẹ́ni yẹn tí ojú rẹ̀ bá wá di pé ẹni yẹn wà so papọ̀ padà tí wọ́n bá ti rí kó ti kú kalẹ̀ yóò tó ní ọyá kó dìde padà ẹni yóò so ẹni yóò túnmọ̀ rẹ̀rìn so ẹni yóò tún wá sọ pé ah, a ò seun a níwọ̀ gangan wọn ni mọ̀ sí ìwúlòtọ́ anábì rẹ̀ ti sọ̀rọ̀ anábì ti sọ̀rọ̀ rẹ̀ fún wa so ẹni yóò tún wá tún dúró sí pé ẹn ó ní kú wọ gangan ni wọ gangan náà ni màsíhò yìí ìyẹn bí anábì sallallahu alaihi wasallam bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wa lóríṣìíríṣìí kódà nábi sọ ọ̀rọ̀ masihu dajjal náà ni ẹni tí bá ń takò ọ̀rọ̀ masihu dajjal ẹni ó túnmọ̀ sí kí yíò so anábi sallallahu alaihi wasallam wá sọ pé tó bá wá lọ bẹ́ẹ̀ kódà nábi sọ yọjọ́ tí ó lò láyé anábi ní kò nílò ju ogójì ọjọ́ lọ láyé àmọ́ yóò ṣe rí anábì sí ní gbogbo ayé yányán náà ni ó tọ̀ka náà ni ó tọ̀ka kò síbi tí fìtínà rẹ̀ onídé tí ó ní kó fìtínà yà dé so náà ni gbogbo àwọn èèyàn tó ṣe kí wọ́n ti ń ṣe fìtínà lónìí ó lè jẹ́ pẹ́lú mi aburú tí ẹ̀ ti ń ṣe nínú ẹ̀sìn bóyá ẹnu àdúgbò tí ẹnìkan ni ẹlòmí aburú rẹ̀ ti ń ṣe nínú ẹ̀sìn bóyá ẹnu ilẹ̀ èdè wọn nìkan ni so ó wọ́n rẹ̀ tó pàbúrú rẹ̀ tí sẹ́rà ní kí gbogbo ayé náà ni àbúrú rẹ̀ káàkiri àmọ́ ti mọ̀ sí ìdájálẹ̀ yìí yóò kárí gbogbo ayé ẹ̀yà ni kò ní síbi tí àbúrú rẹ̀ tí kò ní dé Ànábì sallallahu alaihi wasallam ó oníwọ̀n bí annabi sallallahu alaihi wasallam tí pé wọ́n ma isra'ihu fil ardi báwo ló ṣe máa yára lórílẹ̀ ayé sí báwo lẹ́sẹ̀ rí ó sì yá sí qala sallallahu alaihi wasallam anábi ni ah kalgayth anábi ni ó dà gẹ́gẹ́ bí ẹ̀ṣújò cloud istadbara ti rí tátàgùn fẹ́kì ní kí ó mọ̀ fayati alilqawm yóò dé wá bá wọn kan fayad'iuhum yóò pè wọ́n fayu'minuna bihi wọ́n sì gbàgbọ́ sí wastajibuna lahu wọ́n dá lóhùn wa ya'muru as-samaa yóò sọ pé sẹ́yìn ti gbà pé mìíràn lọ́wọ́ yíná kójò yọ mọ̀rọ̀ nọ́mà kí rúgbìn yí kó sì mọ̀ hù lẹ́sẹ̀kẹsẹ̀ so lẹ́nu tó bá ti dọ́dọ̀ wọn tó bá ti gbà fún wọn torí gbogbo ayé ti wà nínú ìyàtọ̀ lágbára so kọ́dà gbogbo àwọn irúgbìn wọn tó ti kú yóò ní kí gbogbo ẹ̀ kọ́ máa jí ẹni pé yóò ní kí irúgbìn mi ọjà eh, àwọn ẹranko tó ti kú yóò ní kí wọ́n jáde kí gbogbo wọn kọ́ máa jẹran so gbogbo ilé láfi ma bí ìrìnká rẹ̀ bí ó sallallahu alaihi

àkọ́kọ́ yàn ara ọ̀nà tí yàn fi kama ara ọ̀nà táwọn fi sọ́ra fún ànẹ́bìdì kú kálùkú kama bẹ ọlọ́run ọba ẹ̀rí pé tàbí parí tashahud nǹkan mẹ́rin kan bẹ tánẹ́bì ní kama wáṣọ níbẹ̀ ànẹ́bì ní kama sọ pé allahumma inni a'idhuka min adhabi jahannam tọ́lọ́run mọ́jẹ̀ wọná o iná jahannama ọlọ́run wa min fitnatil mahya wa a'udhu bika kú bákanáà wà min fitnatil masih ad-dajjal so ọlọ́run má jẹ́ kí n rí fitina masih ad-dajjal wà min adhabil qabr nǹkan mẹ́rẹ̀ ní ẹ̀lànà ìbìnká ma wá sọ ìyá anú sàárè ọlọ́run àkọ́kọ́ ọ̀nà tí yẹn fi ma bọ́ mẹ́nu so bákanáà al-bu'du an

Imran bin Hussein radiyallahu anhu oni annabi sallallahu alaihi wasallam sọ fún pé oni man sami'a bi dajjal falyatana'a anhu annabi ni tó bá ti gbọ́ tó bá ti ní masiu dajjal wà nbi kan keniyan ya sáré kó jìnà ko ho fa wallah annabi ni mo fi Ọlọ́run Ọba tó dá búra inna ar

abẹ́nìkan ṣe kíníkan fẹ́ lọ́lẹ́wòrán fún yín lọ́lẹ́wò tó gbúrú àwọn kan yẹn náà ni annabi sallallahu alaihi wasallam náà ni ọkọ̀ akọ̀ọ̀nà tí ẹmọ fi ń bọ́ lọ́wọ́ masihu dajjal àkọ́kọ́ ni kí ọmọ bẹ̀lọ́ níbi ìran ẹlẹ́kejì ni pé tí ẹ bá ti gbọ́n pa masihu dajjal kí yíò sáájìnà mọ́ lọ fẹ́ lọ́lẹ́wò so bákan náà ọ̀nà tí ẹ tó lè fi bọ́ wà ní ọ̀kan nínú maka àbí madina ẹnu bí tí fìtínà rẹ̀ ní dénú mo sọ pé fìtínà rẹ̀ ó kárí gbogbo ayé ànábì ní kò ní dé maka kò sì ní dé madina so ẹni tó bá wà ní maka tó wà ní madina ọkàn wọn balẹ̀ lọ́wọ́ Masihu Dajjal so bákan náà àrọ̀nà tí wọ́n tó máa fi ń bọ́ lọ́wọ́ Masihu Dajjal òun yẹni pé àwọn àyà mẹ́wàá ìbẹ̀rẹ̀ tí a nẹ́bí sọ̀rọ̀sọ́lọ́m ní ká máa kà nínú suratul kaf kí wọ́n máa kà àwọn afá mi ní pé òdìdí suratul kaf yẹn àwọn ashru ayati minha bí kí wọ́n máa kà àyànní àyà mẹ́wàá nínú suratul kaf Sa'id al-Khudri ń lọ gba hadithi yìí wa wọn náà nàbí sallallahu alaihi wasallam qala lọ́nà nàbí sọ pé man qara suratul kaf ẹni tó lẹ́yìn àdíjà dàjálì wá bá lámjú sallati aléyìí ipa dàjálì ò ní ka awulamiyakun lẹ́wọ́ aléyìí sẹ̀bẹ̀ yẹni pé dàjálì ò ní rí kankan ṣe fún ẹ̀ndọ́bá ma ń ka Nawasu bin Sam'an ó tó lánàbí sọ báyìí pé man adrakahu kọ́ka àwọn àyà mẹ́wàá tó wà nínú suratul Kahf subakana Abu Darda radiyallahu anhu ó ní annabi sallallahu alaihi wasallam sọ fáwọn pé man hafidha ashara ayatin min suratul Kahf عصم عصم من فتنة الدجال أنا بني أن تبالو ليها آية ميواي بيري نو سورة الكهف ọlọ́run ọbú ma fi ṣọ́sọ̀ ní ibi aburú dajjal nígbàtí ọba so léyìí náà ni nǹkan tí imamu ahmad alayhi rahmatullah tí wọ́n fi rìnlẹ̀ fún wa nínú tíratanka usulu sunna ike wal iman kí o nígbàgbọ́ annal masih dajjal kí masih dajjal kharijun in padà ń bọ̀ wá ainihi kafirun wọ́n kọ́ sí ní àárín ojú méjèèjì pé kèfèrí wal ahadithu alladhi ja'at wal iman bi anna dhalika ka'in yẹn sì gbọ́dọ̀ nígbàgbọ́ pé nǹkan yẹn nǹkan tí ó padà ṣẹlẹ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ ní iyèméjì lérí rẹ̀ so torí pé níbẹ̀ náà ẹlòmí tí kí wọ́n máa tẹ̀rí ara wọn jẹ tí wọ́n láwọn ń jẹ́ àfà gbogbo nǹkan ni wọ́n so sheikh tó wá ní wa anna isa ibn maryam alayhi salam yanzil anabi ń bọ̀ wá nínú ìgbàgbọ́ tí yẹn gbọ́dọ̀ gbà ní pé yóò sọ̀kalẹ̀ wá yóò sọ̀kalẹ̀ tó gbọ́dọ̀ takò torí pé kí ni Ọlọ́hun Ọba wa ta'ala ó jẹ́ kó yé wa e lọ so àwọn tán ní pé ó kú kò irọ́ náà ni torí ayà al-Qur'an ó jẹ́ kó yé wa pé ó ní wá máa ọlọ́wọ́ bá ní pé ipé anábì Ìsá o ipé wọn ọ̀pá wọn ò sì kán má gbélébù wa ma qatala wa ma ọlọ́wọ́ bá ní wọn ọ̀pá anábì Ìsá yìí kọ́dọ̀ wọn ò kàn má gbélébù kankan àmá sọ́lábà wọn kàn má gbélébù walakin shubbiha lahu ọlọ́ọ̀bá ni a dá ọ̀rọ̀ yẹn rúmọ wọn lójú ni ẹni pé ọ̀tọ̀ lẹni tí àwọn ọ̀tá Ànábì Ìsá ọ̀tọ̀ lẹni tí wọ́n mú tí wọ́n kàn má gbélébù tí wọ́n rò pé Ànábì Ìsá ni ọlọ́wọ́n ni bal rafa'ahu Allahu ilayhi ọlọ́ọ̀bá ni ìmí ọlọ́ọ̀bá mú gbé lọ sí ọ̀dọ̀ mi ni mo gbé lọ sọ́dọ̀ mi ni so kìí sí kí bóyá okú àìbóyá wọ́n pa àbóyá wọ́n kan má gbélébù kò rí bẹ́ẹ̀ tó akọ́ bá rí bẹ́ẹ̀ bó ṣàlàyé rẹ̀ fún nínú a fi mọ̀ pé ìgbẹ̀yìn òun náà ni kí anábì Ìsá kọ padà wáyé pípadà wáyé anábì Ìsá kìí ṣe tí ẹgbọ́dọ̀ máa ṣe méjì lérí ẹ̀ torí pé kí ni tẹ́bàtì ní ayal Qur'an kò clear rẹ̀ fún yín pé kò clear rẹ̀ so lọ́nà àwọn afá súnnà àwọn gbàgbé ayal Qur'an ó clear rẹ̀ torí pé ọlọ́wọ́n bá ní wa innahu la'ilmun lis-sa'a ọlọ́wọ́n pípadà dé rẹ̀ àpẹẹrẹ pípé ayé ti súnmọ́ tí ó parẹ́ ni àpẹẹrẹ pé ayé ti súnmọ́ tí ó parẹ́ ni tó wà ní al-Qur'an àdísà náà bí wá ṣẹ̀rí rẹ̀ pípé la'ilamun lis-sa'a bima'na 'alamatun 'ala qurbi sa'a tó wà ní Sahih Bukhari tó wà ní Sahih Muslim

àdísí 2937 gbogbo nǹkan tí mo ń kà látẹ̀kàn yìí gbogbo ń tàn sọ nípa Masihu Dajjal yìí anábi sọ ni látòkè kanlẹ̀ anábi wá sọ di pé anábi wá padà ó sọ débi pé ńgbàtí anábi Ìsá tó bá sọ kalẹ̀ ní ńgbàtí Masihu Dajjal bá ti bẹ̀rẹ̀ fìtínà rẹ̀ so anábi sọ wà lọ lé bá ànábì Ìsá òun ni yóò wà pa sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó clear tánàbí sọ tó clear tí ó rújú kankan ní inú Sahih al-Muslim sukura nabi sallallahu inu sahih muslim inu hadith mo da kole kan 2937 so mo fẹ́ wo hadith yẹn ga kin ka ba nabi sọ ipe nabi Isa يوري يو عام يعني النبي صلى الله عليه وسلم النبي فينزل عنده المنارة البيضاء لا هني كذلك إذا بعث الله المسيح ابن مريم فينزل إلى منارة البيضاء شرق دمشق بين مهرودتين واضع كفيه على ملاك ملاقين إذا تأطى رأسه قطر وإذا رفعه تحضر منه جمان كاللؤلؤ فلا يحل لكافر يجد ريح نفسي إلا مات والنفس ينتهي حيث ينتهي طرفه ويطلبه حتى يدركه بباب لد هنا النبي صلى الله عليه وسلم قال تبا عليه دمشق náà ni Damascus náà ni tí anábì sọ bẹ́ pé bẹ̀ ní anábì Ìsá ó sọ̀kalẹ̀ sí èyí mọ̀ pọ́rọ̀ anábì Ìsá kìí sí tó rújú nínú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam sí sọ̀kalẹ̀ rẹ̀ kò rújú rárá anábì sọ bí tí ó dé bí tí ó sọ̀kalẹ̀ sí anábì sọ anábì wá ní tó bá sọ̀kalẹ̀ yẹn yóò mọ̀ wá wára iṣẹ́ tí pé yóò mọ̀ yóò mọ̀ wá yóò mọ̀ wá yóò wà lọ lè bá bèbáàbè lòd níbi ojú ọ̀nà kan tó ń pè ní lòd fayaqtulu ibẹ̀ ni ó pa sí so bí Ànábì sallallahu alaihi wasallam sí clear ọ̀rọ̀ Masihu Dajjal nínú súnnà nìyẹn sọ́dí kí mọ́ sọ lẹ́ẹ̀kan pé tí yẹn bá ní pé ìmọ̀lọ́wọ́lé ìwà ní Kùránì àwọn ọmọ bí ọ́ pé ń bo ní ọ̀rọ̀ ìdí ọdún léyá ọdún àwẹ̀ ń ní Kùránì mú wá ọya dìde kọ́ takò yíò náà ṣe pé àwọn afákan jáde nísìn tó pé àwọn òní nǹkan kan tán tapò ju irú àwọn nǹkan yìí lọ irú àìníyàn ìlànà tí rìn ó ní agbára bí irú ìyá bíbọ ọmọ Sheikh Adam so ọ̀nà tí rìn ọ̀nà tó burú tó ní agbára ni tó pé tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ ẹ̀sìn yé yọmọ wọ pé ṣé eléyìí àfáànà lásì pé báyìí so tí ẹ bá tẹ̀ wá wíbẹ̀ gan wọ́n yẹ kíyàn tí ẹ mà kúrò àwọn eléyìí ò lè jáfàá ní olè jáfà so ẹwò kọ́làkẹ́ wò yí òun gan sí bàbá tó bí gan ẹ̀rì pé sí ọjọ́ Baba yìí gan nírí sí ní kíníkan gan pé sí bí èèyàn sí máa ń rí lélé ìrí ní ìjáfà èèyàn ní ìjáfà abẹ́n tó yán kàn bára rẹ̀ nídi pé bàbá kan gbé ọlá kalẹ̀ ń tiẹ̀ òun sì débẹ̀ sí ó sì ń ṣe básubásu kọ̀kẹ́kọ̀ẹ́sìn kọ̀ọ̀kan kankan kọ̀ọ̀kan kankan bóòlù àdísí ó sì wà ní muslim tí musulmi ó lè lẹ́nu pé mo fẹ́ tapò bóòlù àdísí ó sì wà ní sọ̀hí bukhari tí musulmi ó lè lẹ́nu pé mo sí tapò irú ẹniyàn náà kọ́ tapò ìdí kẹ́ni kí ló dé kọ́ ní bọ́lọ́wà ní Qur'an kọ́ tapò ìdí méjèèjì pé àkẹ́ìdì má lẹ́nà kọ́ àṣíwèrè rẹ̀ dérú lẹ́bù yìí ṣẹwárí bí oun kálukó sí mẹ́kú wèrè rẹ̀ débi lẹ́bù yìí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tán bá ń gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé ni wọ́n ṣe máa rí pé ọ́n takọ́ mọ́ sí òdàjáàlì àṣíwèrè mẹ́rin má wọ́n á ní kí ló dé oní sí nínú Kùránì sẹ́kí gbogbo mùsùlùmí ọ̀kẹ́ àà eré yìí wèrè ní o wèrè gbá lélé yìí o gbogbo èèyàn lórí bẹ́ẹ̀ torí pé kí ni yíò ti jẹun tí everybody ti tó ti ma kó ní a kí ìdìmá kánikílódé kó ní a ní sínú Qur'an kó tún dínú àwẹ̀ kó ní aláàlọ́ ìdìmá kánikílódé kó ní kò sínú Qur'an sẹ́kí gbogbo èèyàn ní àà wèrè lélé yìí o bẹ́ẹ̀ náà wá ń padà bọ̀ kẹ́nìkan wá dìde lónìí kọ́ ma takò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n bá mọ̀ tán nímọ̀ nípa ìsinmọ̀ pé a wèrè gbà lélẹ̀ yìí so torí ibi tó wọ́n ti rí ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ń sọ yìí ọ̀rọ̀ kùránrọ̀ ìrun ọ̀rọ̀ ìrun ìdí ọ̀rọ̀ ọ̀rọ̀ kákàgílà ní àwọn ìrákà tó bá ni ọ̀rọ̀ masihu dajjal náà lọ́wọ́ ọ̀rọ̀ ẹni yẹn yíwádà gẹ́gẹ́ afatu'minuna bi ba'di al-kitab wa takfuruna bi ba'di tọ́lọ̀ ń sọ fáwọn munafiki pé sí ẹfẹ́ gba ọ̀kan gbọ́ nínú ayà al-Qur'an àbáwọn kèfèrí wa takfuruna bi ba'di tí àwọn mọ́takù kan nínú àwọn ẹ̀sìn ọlọ́run ẹgbà kan ẹlẹ́gbà kan anábi ní ṣíṣí ọlọ́run bá ní kìí ṣe ìṣẹ́sílẹ̀ ó ní wa ma jaza'u man yaf'alu dhalika fi dunya illa khizyun fil hayati dunya olúwa ní kò sẹ́ni tí bá ń ṣe rí ilé ẹ̀san tí ó kángun sí tí kò yọ gba ibìkan gbọ́ nínú ẹ̀sìn kò ní gba ibìkan gbọ́ nínú ẹ̀sìn illa khizyun fil hayati dunya ẹniyàn yóò sí ẹ̀sìn ní sẹ̀mí ayé ni tó bá tún ni ẹ̀rí pé ẹ̀sìn ẹ̀sìn bá ó sí ẹ̀sìn ní mùdírù mọ́ríkà sí gbogbo ayé sí wa gbogbo ayé sí wa ń kóbò ń báyìí gbogbo ayé ò sí ní kóbò so gbúrú eléyìí na ni musulmi gbọdọ̀ ma ipé in tí Ànábì sallallahu alaihi wasallam bá sọ kọ́dà bí ọba sí nínú al-Qur'an ẹ̀sìn musulmi ó dúlérí al-Qur'an àti súnà sallallahu alaihi wasallam ni so súnà nabi kò sí yọ lara lara lára lára ẹ̀sìn gẹ́gẹ́ bí al-Qur'an náà sí sí yọ lára so mejeji wọ́n jọ ti wọ́n jọ ń tẹ̀lera wọn ni kọ́lá kò sí yàtọ̀ níbẹ̀ níbi ìfiṣẹ̀rí níbi ìfiṣẹ̀rí sunjọ́ kẹlẹ̀ nìkan bí ẹnìkan pé ẹsì mọ́ ní àdísì àdísì àdísì ó ló jùra wọn lọ́nà alùkùránà àtàdísì ẹni wọn náà ní ajẹ́kẹ́ mínú obìnrin béèrè ń da yín lóhùn àmì mínú ọkọ̀ obìnrin nínú ẹ́ńjìnì ni ní ẹmọ ronú sí bèèrè tèmi náà èmi náà dáhùn bèèrè tí yín so òun ni pé bí mọ́tò ṣe rí tó ipé kò lè dárìn láì ní engine body body náà lè dára láì engine gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al hadith Ànábì sallallahu alaihi wasallam subhanahu wa ta'ala kún ṣà sí àlékún agbóyẹ̀sìn fún àjúbá ìlọ subhanakallahumma wa

nǹkan olóró so bákanáà kùnmà kí n sọ pé bẹ́ẹ̀ ìtumọ̀ mẹ́ta ni ìtumọ̀ kejì tó tún ní ni pé wọ́n tó máa fi ń ṣe àmì ìdáwájú ẹ̀sùn tọrọ so irú ẹni ọwà náà hadithan nabi tí wọ́n ní pé anabi sallallahu alaihi wasallam ọ̀ṣàwà ọ̀ṣàlọ́lá tán súnmọ́ so irú yẹn wọ́n ma ń lò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọn ni pé wọ́n tún ma ń lo kùmọ̀ yẹn láti gẹ́gẹ́ bí ṣe bí ọ̀pá fún kútùbà kútùbà sí kútùbà ní ọjọ́ jímà so tí ẹn tó ń jẹ́ eh, imam tí ó mú lọ tí ó fara rọ lórí rẹ̀ so àwọn kan mẹ́ta tó ma ń lò fún náà nìyẹn so àmọ́ èyí tí wọ́n lẹ́rìí ta pé so ìyẹn ò ìṣẹ́sìn ò ìṣẹ́sìn so ìtọ́ bí ma ṣe sútọ́rọ̀ wọn takú nǹkan tán bá rí náà nìyẹn so yíò ń bẹ nínú ẹ̀sìn nù ìtọ́ ma mú lọ́wọ́ yẹn náà láti fi ṣe láti fi dúó ìyẹn náà kò sí kankan iná wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni so wallahu a'lam alaikum salam sí ìyá ìgbòho pé wọ́n fi ṣe ìlera pé Islam fara for there are so many activities lẹ́gbẹ́ wọ́n ń ṣe bí ilé àti ìsọ́tò bí ìfúnpọ̀. bí kódà kí wọ́n máa lọ bẹ́ẹ̀ ni kódà kí wọ́n máa lọ tí wọ́n ti ní ṣe pẹ̀lú mẹ́rẹ́kù àbí ẹnìkan fẹ́ pidán àbí ẹnìkan fẹ́ ṣe kinní kan so kí wọ́n máa lọ so kódà kí mùsùlùmí rẹ̀ léwu ẹ̀rí pa ìsọ ìdínà

Iru àwọn nǹkan yẹn ọlọ́wọ́n ọ̀dá wa fún ẹni tó bá lọ́nà kejì kó gbẹ́ṣẹ́ o tó ti yé àmọ́ ọlọ́wọ́n ọ̀dá pé eré ní ká wá ṣe ayé so ẹnìkan tó wà mùsùlùmí kan tó wà conscious lérí pé ó máa lọ wo bọ́ọ̀lù tó bọ́ọ̀lù wò lo kan so kọ́lá kí wọ́n ra gbé Qur'an kí wọ́n máa ṣe àbí àtikáàrì kí wọ́n máa ṣe so ó pé yàn so ibi tọ́rọ bọ́ọ̀lù tẹ̀wá dé lónìí yìí sọ́fẹ́ lágbára dúpé yàn fẹ́ lè sọ fáwọn èèyàn pé kánmà máa lọ lè wò má tó lẹ́lọ́mí fẹ́ràn bọ́ọ̀lù dépò pé tí wọ́n bá na tíìmù so tó àwọn nǹkan yẹn ló fi àwọn nǹkan eré náà ẹlẹ́ẹ̀kejì òun ni pé bí yọ ní tíjà bá ṣe láàrin ọ̀rẹ́ méjì tó ẹ̀pá àwọn èèyàn sì fẹ́ kíjà parí àmọ́ òbí wọ́n dúndú pé ọ̀rọ̀ yìí ní parí so ṣe pé sí ìyàn tẹ̀lé òbí ni àbí èèyàn ní tẹ̀lé ọ̀rọ̀ òbí sùúrù nǹkan yẹn ní tẹ̀lé òbí àmì yẹn kan lè wá dọ́gbọ́n tí ò ní jẹ́ kó bí yẹn ọmọ kọ́ mọ́ yọra wọn lódì kọjá ọjọ́ mẹ́ta so n tó bí yẹn sí ń sọ fún ní pé kíyàn mọ́ yọra yẹn lódì so bẹ́ẹ̀ sí látọ̀ àìtàlẹ̀ makhlukin fi ma'siyatil khaliq yẹn gbọ́dọ̀ tẹ̀lé dá kankan tí wọ́n máa ṣe ní ọmọ yapa àṣẹ ọlọ́wọ́n ọba òbí ni lóòtọ́ àmọ́ yẹn gbọ́dọ̀ máa yapa àṣẹ ọlọ́run torí pé yẹn fẹ́ wá ni pé kí wọ́n jẹ́ kọ́rọ̀ yẹn parí àmọ́ kí wọ́n mọ́ pé ó ti parí so wallahu a'lam nam pé tí èyàn bá ń tajà táyàn bá ń kíyàn pé ọkú ọrọ̀ ajé so pé ṣe yẹn ó dẹni ẹ lóhun àbí ìwọ̀n nídà lóhun so tí ó ṣẹlẹ̀ ní pé ọrọ̀ ajé nínú ìwádìí lọ́dọ̀ àwọn tó wọ́n ṣe Yorùbá wọ́n ní pé òṣà kan ní jẹ́ ajé ṣùgbọ́n òṣà kan so ibi tí ó ti wá gẹ́ẹ̀tì pé òṣà ní nǹkan yẹn lóòótọ́ ẹ máa wò tí ọjà nìkan bá dànù nísìn kan ṣe ẹnìyẹn wọ́n ajé ó ajé ó dì so àbí ajé ó máa o ẹ̀rọ ajé jẹun tí wọ́n bí gbìyàn ní tẹ́mi tẹ́ kọ́kọ́ máa ń gbàgbọ́ pé tí ń jẹ́ ajé òun gẹ́gẹ́ ni pé bóyá business gẹ́gẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ pé business ní jẹ́ ajé so wọ́n padà sọ pé àwọn tó ṣe yorùbá ní pé kìí ṣe business gẹ́gẹ́ pé òòsà kan ní jẹ́ bẹ́ẹ̀ yẹn so irú ẹniyẹn tó bá ń kíyàn pé ajé ó gbéyàn tó dá pé wọ́n bá rọrùn fún yàn láti ilé ṣàlàyé fún pé àbí ẹkú ọrọ̀ ajé

so ìyẹn fẹ́ràn náà ẹlẹ́kejì ọ̀rọ̀ nípa tó ní wọ́n rí ọkọ̀ ọlọ́run nínú àpáta àbílárí ewé so ohun tí ọmọ kan náà ni pé tó bá kílẹ̀ síyàn tí yàn pé òdodo ni ọkẹ́mọ̀ pé ọlọ́run bá sàmì rẹ̀ náà ni tọ́lọ́run bá ní sanúrí ayatina ní fi àwọn ohun àmì àwọn ọlọ́run fil afak ní àwọn agbègbè ayé ẹni pé ní gbogbo àwọn agbègbè ayé kò sí tàbí lè fi hàn wọ́n bẹ́ lè yá ilẹ̀mọ́ ẹ̀nà al-haq pé òdodo ni ọ̀rọ̀ ọlọ́run ọba so ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ ni àmọ́ ìtẹ́ bá rí ẹ̀gbin ní ẹ̀jẹ̀ káàbálà ń bá kùránì níbẹ̀ kí o kíyèsí rú yẹn o sí wọ́n lọ́wọ́ àìlẹ́m subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta